àwọn iye tó ń dalẹ̀ yẹn pọ̀ jù ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó rojú ọ̀pọ̀ ènìyàn ló wà ń ta tí wọn mọ ibi tí a wà. kò dẹ̀ rí bẹ́ẹ̀ àǹtí o ó wù mí kálẹ̀ lè understand tó bá ṣe wá láti factory ó ti ní iye tó ti bá wa sókó tó dọ̀dọ̀ wá mi bàí ká tó fi gain wá sí àǹtí ẹ̀ẹ́dẹ̀jẹ̀ bá wa rà. àwa náà ń gbìyànjú nǹkan ẹ̀ṣọ́ ara ni nígbà tí kì í ṣe oúnjẹ. màdàmú lè máa wù mí kẹ́ understand ká bá rà láti factory òbí kí ilé tó bá dé. ọ̀rẹ́ mi ò kì í ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó ń sọ láti nǹkan ni mò ń gbọ́ ẹ̀yin kí ló tó ń ṣàròrò kò bá oyin wá láti fátìrì tó bá gbà máa tà fún ẹ. mo fẹ́ rà á àmọ́ àkó mi ló ń ṣe òjòrò. kò bóyá wá láti fátìrì ọlá omi tí ilẹ̀ ẹja ti wá fẹ́ mú. tómi bá tán lẹ́yìn ẹja àṣírí ẹja tún nìyẹn ó jẹ máa enjoy ẹ̀ gan-an ṣé kí n bẹ́ẹ̀ fi five thousand. okay mi ò mind ó ṣe gan wo bá mi kò fún. ọ̀tọ̀ rẹ̀ mo ní àwọn italian sèta sanwó ìbẹ̀rẹ̀ tó ti wà mo lọ jẹ́ ká lọ́wọ́ mọ́ ọ̀rẹ́. Fine. Already, I'm over there fine. èèyàn lè wọnú ṣọ́ọ̀bù ẹ̀ kó má dà sí gbèsè kí mo ṣe àwọn àbẹ̀yàn sínú gbèsè mo ní pọ́s ẹ̀ láwọn ti fẹ́ dé ṣọ́ọ̀bù ọ̀dọ̀ ẹ o ẹ mo ti fẹ́ dé ṣọ́ọ̀bù ọ̀dọ̀ ẹ sí ṣó ti rẹ́dì ṣá ṣé kìí ṣe pé tí n bá ti débẹ̀ ẹ̀ ń sìn ló ṣẹ̀ṣẹ̀ máa fẹ́ máa ṣe àwọn nǹkan kan àbí nǹkan míì. You ló wọ ìwọ ló wọ má dọdọ ẹ. ó dà kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ọlọ́gbọ́n ló láyé bọ́lájí mariam ni orúkọ tèmi kókó ọ̀rọ̀ pàtàkì tí mo mú wá sórí ètò fún yín lónìí òun ni ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tó máa ń fa àríyànjiyàn kárí ayé ṣọlọ́mọ ló láyé ni tàbí olówó. tí oko ò bá jìnnà ilá kì í gorí ebè. kí lá oko ẹ bá wa dá sí i a ti lọ síléèwé ọ̀tọ̀ọ̀tọ̀ méjì láti lọ mú àwọn akẹ́kọ̀ọ́ méjì wá láti bá wa dá sọ̀rọ̀ náà ṣé ọlọ́mọ ló láyé ni tàbí olówó akẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣe olóòtú. ẹ ṣe olóòtú. orúkọ tèmi ni Samson ọmọ Hùsẹ́nì owó jọmọ lọ àwọn Yorùbá bọ̀ wọ́n ní owó ní tòun ò bá sí nílé kí ẹnikẹ́ni má ṣe dábàá lẹ́yìn òun olówó ṣòwò gbogbo tán béèyàn bá bímọ tí ò rówó tọ́ irú ọmọ bẹ́ẹ̀ a máa dọmọ lọ́mọ kí Ọlọ́run bá jẹ́ kí ọmọ. lórí kìnìún táwọn wòye ni ẹ dákun ṣé ọmọ ló lọ ni àbówó ló lọ irú ìbéèrè àpọ̀dà wo ni ẹ kí ló dé tó wá jèmi ló ń béèrè lọ́wọ́ ẹ̀ tí bá tiẹ̀ dá ẹ lóhùn kí ló fẹ́ ṣe ṣọfẹ́ fún mi lówó. Ah, mo ní tìrì. wo wo wo tuntun ọlọ́mọ ìráyè ẹ̀jọ́ ṣoṣo ti gbọ́ tó bá fẹ́ mọ ètò jura wọn lọ́nà méjèèjì tó bá ti parí program yẹn àwọn numbers tó bá display lórí screen kò kọ́ rẹ̀ àbí kò dẹ̀ lọ bí gọ́gùn léèrè. Ah, ẹ ṣe tó wá jẹ́ pé tí gọ́gùn ni ẹ̀yà mi ń fóònù yín kí n fi sáàsì. kí o fi ṣe kí ni kí n fi sáàsì fún ẹ lórí gọ́gùn. kò fi sáàsì kò hmm. fi sáàsì kò fi sáàsì kọ kò fi eléwé ran ni kò lọ́pọlọ rárá àti rárá search say it. search search search. ah o ti ya wèrè o ti sẹ́wọ̀n o lọ́pọlọ rárá o ò lè mú anything tó máa fi kú ọlọ́run jẹ́ kó rọ́kọ̀ fẹ́. ẹ̀rọ o ta lẹ rọ. olólùwà mi ẹ̀rọ. ẹ̀rọ mo jẹ́ ṣọ̀gbọ́ àbí mo jẹ́ ṣọ̀gbọ́ àbí èmi ni mo jẹ́ ṣọ̀gbọ́ tó padà èmi ni mo jẹ́ ṣọ̀gbọ́ mi yé yé yé mamshi mamshi. olóòtú kí orí ẹni má jẹ́ ká fi ọmọlọ́mọ ṣọmọ ni mo kí yín olóòtú mo kí ẹ̀yin tí ẹ̀ ń wà nílẹ̀ náà orúkọ tèmi ni kẹ́hìndé ọmọ ṣóyèbọ̀ ọmọ àgbábọ̀ wọ́n sọ wípé àìmọ̀nà ejò òun ló jẹ́ kí ejò sọnù sí àjò irọ́ pátápátá ni wípé owó ju ọmọ lọ olótú ọmọ ọmọ láṣọ ọmọ nígbà ọmọ ládùn ọmọ lóyún ọmọ níbẹ̀rẹ̀ ọmọ lòpin ọlá ọmọ lòpin ọlá ọmọ láyé olótú orúkọ tí a bá pe ọmọ pátápátá. ẹ mọ ohun program yìí ni hmm. ó dẹ̀ wá interesting gan seriously ohun tó tiẹ̀ interest mi ń pa ẹ̀kọ́ gan mo tún wọ́n ń debate lórí ni wọ́n wá ń fà á lọ́tún lọ́sì lórí nǹkan tí wọ́n sọ lórí debate yẹn pé ṣé owó ló ju ọmọ lọ ni àbí ọmọ olójú owó lọ olúkálùkù wa sọ lọ́tún lọ́sì ẹnìkan lọ́mọ lójú owó lọ ìkan ní owó lójú ọmọ lọ wọ́n ṣá ń gbé sọ́tún wọ́n ṣá ń gbé sósì mo ti wò pé tí wọ́n ti dìde mi sì máa bẹ ní bedroom lókè pé èwo ló rò pé ó jura wọn lọ́nà méjèèjì nínú owó àtọmọ eh, méjèèjì náà ni méjèèjì kọ́ ọmọ ló ju owó lọ ẹ ló dẹ ọmọ òun ló ju owó lọ àwọn bàbá wa sọ wọ́n sọ títí títí títí tí àwọn tó tún kọrin wọ́n tún fi kọrin wọ́n ní ọjọ́ tá bá kú lówó ṣègbé ọmọ ní kára a èèyàn e, e, ọmọ ní kára o tó bá ti yá tá bá ti dògbò ọmọ ní kára ee ah, eh, eh, eh, ọmọ ní kára o yéé o ee ọmọ ní kára bòbò. services and treatments hmm. with all imported equipment and standard second to none. Oh, also available is male and female boutique leather bags, purses, oh, dresses and unisex accessories. Zanzi is located at number one Jubilee Road, CMD oh, Road èmi ń sọ̀rọ̀ ọmọ fún ẹ o ò ní ka ọ̀rọ̀ tèmi kún Dubai ó important sí ẹ ju kó lọ́mọ lọ ọjà jàǹkara ó important sí ìwọ ojú kó ní ọmọ lọ kò sí problem nígbà tó bá jẹ́ ẹ lójú tán Dubai yẹn o ló máa ṣe wedding pẹ̀lú ẹ̀ lẹ́ta èmi ni màá bá yín ṣe iv o èmi ni. Hmm. ọmọ ló mú mi dáṣọ́ lọ ọmọ ológun mi ìdáṣọ lọ pàṣọ pẹ́ nílé àdó ṣùkà ọmọ ológun mi ìdáṣọ lọ. Ah, ah, ah, rúkà ó bàjẹ́ gan ṣá ó ní kó serve mi ní drink òǹkọrin ṣé o mọ̀ pé ìlàjì tó ẹni ọgbọ́n ti jábọ́ sínú kọ́ọ̀pù ni. islam kú iye ẹ̀ sí. ọmọ ò lọ níbàwí ọmọ ṣèdè ẹjọ́ ẹ̀ kúkú kọ́ ò lọ́gàá ni rúkà sórí kórìí ẹ̀ ti dàrú sórí pé asọ ni lẹ́nu ni ẹ́ ah kí ló máa ń ṣe gọ̀gàn náà ó ṣe máa ń ṣe bí ètò ti fọpọlọ gbálẹ̀ kó kàn wọnú kíchìn bẹ́ẹ̀ yẹn kó o dẹ̀ gbé drink wá fàlejò ó bẹ̀rẹ̀ orin òṣì ó bẹ̀rẹ̀ orin ìyà ṣé fílẹ̀jì yín ló rò pé wà ni ṣé ó dìgbà tí mo bá mú àdá tí mo fi ṣá ẹ lọ́pọlọ kó o tó kórè ẹ̀ tó pẹ́ nulẹ̀ yìí ni. yìnyín tí ì sí yìnyín hmm? tí ì sí. ọ tí ì sí. sọ́dìgbà tó o bá sí tó o já tọ́ sínú ẹ̀ dáadáa kórè ẹ̀ tó pé orí ẹ̀ ti burú fún nǹkan tó sọ gbogbo ọmọ ẹran jàtijàti. My friend get out of my sight. Asu. Burúkú ní di gígùn. Má bínú jàre ọ̀rẹ́ mi. Ṣé wàá máa ní ìjẹ́bẹ́ Ọlọ́run ṣé kòkó tí ì ṣe? Onítọ̀ wára palẹ̀. Tiwa, orin tí díọ̀tì yẹn ti ẹ̀kọ́ ń sìn, ó jẹ́ kí n rántí nǹkan tí mo ní màá bá ẹ sọ. Ǹjẹ́ o tiẹ̀ wo um, program kan tó ń ṣò lórí tv lánàá táwọn kan ti ń ṣe debate báyìí. Eh, kí ló wà all about. ǹnà mo ju owó lọ owó jọmọ lọ. òwò hmm, bákan bákan ṣá. òwò bákan bákan but o ò fíì bákan bákan gbà tó owó tán. Hmm? tiwa ṣé orí tí a bá ń bára wa rìn ó yẹ ká lè máa bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ ah, a tẹ̀tẹ̀ rẹ̀ jù ó ti rẹpẹtẹ jù lórí ọ̀rọ̀ àìrọ́mọbí ṣé o ò fi wípé àìrọ́mọbí ẹ̀ yìí ó máa máa bá ọkọ ẹ nínú jẹ́ ó kọ́ lè má fẹ́ ṣú ẹ sí ẹni torí pé kò ní fẹ́ kínú ẹ̀ bàjẹ́ ni ọ̀rẹ́ mi ilé obìnrin kì í pẹ́ ṣú ilé obìnrin òun pẹ́ ṣú o má jẹ́ kó di nǹkan tí àwọn ẹbí ọkọ ẹ máa wá bá yín fẹjú sí o tó máa wá ránṣọ mọ́ ẹ nínú ilé kó tó mọ nǹkan tó máa ṣe lórí ọ̀rọ̀ àìrọ́mọbí ẹ̀ yìí o. ó kúkú ń gbìyànjú adìyẹ mi ń làágùn ìyá rẹ ni ò jẹ́ ká mọ̀ ojoojúmọ́ ni mò ń fi omijé ojú ṣègbèrè ọmọ bíbí. kò tí ì tó omijé ojú ẹ ò tí ì tó ò tí ì sunkún tó ìgbìyànjú ẹ ò tí ì tó rárá ọ̀rẹ́ mi ṣé o mọ̀ wípé ọmọ bíbí ó ṣe pàtàkì nínú márèjì ni téèyàn bá márè tí ò bá tí ì bímọ ọkùnrin tóun ò tí ì balẹ̀ nílé ọkọ ẹ̀ tí ì gbọ́ ṣe bí nǹkan bíi three months ago kó lọ sọ̀rọ̀ pé ó yẹ kó lọ sí India fún medical check up àbí mm-hmm. kí ló wá ṣẹlẹ̀. Ah, mo ráyè máa ń bíze ni. o ráyè ń mm-hmm. bo láàyè lọ tó o fi rí o ráyè àbó o wáyè tiwa o bízì ṣé wọ́n ní first lady ìlú yìí ni tó fi bízì. <laughs> ọ̀rọ̀ yìí mi ò rò pé ó ka ẹ lára tó first lady ìlú ìgan tó bá dọ̀rọ̀ ọlọ́mọdé á mọ bó ṣe fẹ́ rìn ìrìn rẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé wọn lọ máa kọ́kọ́ ṣe business láyé ẹni ẹni Dubai ọ̀la UK ọ̀túnla Canada ẹ̀ China gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe lọ tó ń bọ̀ nìyẹn bí ilẹ̀kẹ̀dí ọ̀rọ̀ ayè tó lọ́mọ bíbí rárá àti rárá jọ tó o bá settle down gan báwo lóyún ṣe fẹ́ dúró lára ẹ̀ tí ọba ti ń ṣe fòròfòròfòrò jọ oyún ò lè dúró lára ẹ̀ i'm very sure wípé ká tó rí ní ọ̀la sí next week wàá ti múra àti máa lọ sí Dubai. wo o lájẹ in two weeks time gan ni mo lọ sí Dubai but tí má ti wá dé màá wáyé lọ sí India. tó bá dé àṣà ìbílẹ̀ ọlọ́run àjẹkù lè ṣe ẹ̀já kí kẹ́hìn. darling Eh, tí máa fi máa dé Dubai sìn mo fẹ́ kí wọ́n mi arrange gbogbo àwọn document India yẹn so tí máa fi máa dé màá kọ́ wọ́n lè wà lọ. o ah, dá mi lóhùn ni. àá ah, kí ló fẹ́ kí n sọ kí nìkan tó fẹ́ kí o mọ iye owó tí mo ti waste dànù lórí pé a fẹ́ gẹ̀ẹ́tì document India ni ah, ó ní yariwo tí mo ti pa lórí ẹ̀ lórí ọ̀rọ̀ àìrọ́mọbí ẹ̀ yìí wọ́n lè sọ fún wa pé tá a bá dé India ó ṣeéṣe kó o bí ó ṣe ṣe kí wọ́n kàn ṣe operation yẹn kó wà òkè kó lè lóyún kó lè bímọ mo dẹ̀ ń pariwo lé lórí o ò dá mi lóhùn ah, ó má dàmí láàmú wọn jù kò lè sí problem ọ̀run ń yabọ̀ ni kì í ṣọ̀rọ̀ èèyàn kan tó bá délẹ̀ tán gbogbo aná lójọ́ máa kàn kò sí wàhálà. ó dá má bínú má bínú jọ ọmọdé ni mo kúkú ń pera mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nísìnyí báyìí mo ti wá ṣetán láti wá lọ ah, agbántara èmi náà tára bá rò bí òun ò dàgbà á ṣàmùgà tó ń délé ayé mi náà ń ṣọmọdé mu agbá ń tara mi jọ̀wọ́ ti ṣetán láti lọ báyìí jọ̀wọ́. Are you serious? sí wàhálà tó bá yẹ pé lóòótọ́ ló ti rẹ́dí inú mi náà àgbọ̀n ṣẹ̀fẹ̀ máa tún pé bọ̀bọ̀ yìí ń sìn àmọ́ bó ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. àwọn èèyàn dẹ̀ ń sọ sí wa létí adé gbọ́. Hmm. jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo nífẹ̀ẹ́ gan ṣá tó hmm. bá jẹ́ kó lọ gbà mí mú ẹ lọ́wọ́ ìwọ ló mọ o. Ah, àbíkọ́ bá gbèmí gan mú ẹ lọ́wọ́. <laughs> lọmọbìnrin tún jókòó lọ́ọ̀kan pẹ̀lú ọmọ lọ́wọ́ ẹ̀. wọ́n ní àwọn àwọn ìyá mọ́tọ́lá wọn pòókó ara wọn. tíyàwó mi ò bá tiẹ̀ sí ilé ṣó yẹ kó aláwọ̀ tí náà láti wá sínú ilé yìí. ẹ ẹ wo wọ́n kó àkámọ́ bèmí náà ni nígbà tí wọ́n sì ti fún mi lákàmọ́ ni wọn mọ bí. bẹ́ẹ̀ni sọ̀njọ. gba òṣèré àdàràdà oníranú. Oh. jọ bínú sí mi àbúrò mi ti pè mí lórí fóònù um, traffic ló jẹ́ kí n pẹ́ díẹ̀ kí n tó ẹ pẹ̀lẹ́. má bínú how are you baby how are you doing ah, I've missed my baby. <laughs> ẹ wọlé ni. wọn ò ṣílẹ̀kùn fún wa ni. Eh, kò tiẹ̀ sí kí inú ilé lọ́wọ́ ẹ̀ náà bọ̀ jẹ́ ká wọlé lọ.

kò sẹ́ni tó lè gba kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó lè gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ ṣó ti gbọ́ báyìí o tó ẹrú tó lè lè mí jáde rárá. bẹ́ẹ̀ni oṣù sọǹjọ kò ń bẹ fún lásán lásán ni ilé bàbá ọkọ àbí kí ló ń sọ ilé ọkọ tèmi lèmi wá ìṣòkò jáde ọ̀rẹ́ gidi lèmi pè wọ ṣé ọmọ kúrò tó máa dalẹ̀ kò ní dalẹ̀ ni ọ̀rẹ́ ò dalẹ̀ ni wọ soko jáde. kémi jáde jáde mo sọ jáde kó lé mi. èmi àṣàbí kémi jáde inú ilé ìwò ló ń pè létí ẹ ilé ẹ̀gbọ́n ọkọ tèmi lèmi wá mi lè jáde rárá kò dé sẹ́ni lè lèmi jáde bíbá ń gbọ́ kú ẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé kí n jáde ìyàwó yín ní kí n jáde ṣé kí n jáde. ṣé mi kò sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. kò lè sọ̀rọ̀ títẹ̀ so ẹ ti sáì jáde jáde kí tó tu ajá lẹ̀sìn ẹ jáde jáde kọ́kọ́ sùn jáde kí tó sì ẹ̀ dànù màá ṣe kẹ́lẹ̀ fún ẹ o jáde ẹ jọ ẹ kó oorun jáde ẹ jọ ẹ jáde ẹ fi tuntun jáde jáde by style jáde. kò ń ṣẹjú ẹ kò ń ṣẹjú ẹ rárá ẹ jọ ẹ pàṣẹ. wo ní ìranù. ẹ̀rọ náà tó ń búyọ̀ lórí ìranù nonsense jẹ́ n tún rí ẹsẹ̀ mi báyìí jẹ́ n rí ẹsẹ̀ mi báyìí. nígbà nǹkan jẹ́ àyíká nǹkan ṣe. ohun tí ò dá ò dá ó dẹ̀ mọ̀ pé bí ṣe ń bá ẹ sọ yìí ọjọ́ kan wàá nǹkan tí mo ń sọ fún ẹ ìwà burúkú pọ̀ lọ́wọ́ ẹ ti wá kí ló dé tó fi ń bá tínà sọ̀rọ̀ bẹ́yẹn lójú mi kí ló dé tó ń lálé ẹ̀ bẹ́yẹn lójú mi kí ló ṣẹlẹ̀ ṣé o fẹ́ kí okùn ẹbí o fẹ́ kó já látọwọ́ ẹ̀. ooo oh, tí okùn ẹbí mo máa já ó bẹ́tà kò lè ti já báyìí ṣé ojú ọkọ ni tínà ṣe ń sọ̀rọ̀ sí mi ni tó ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà o jẹ̀ níwọ̀n kan ṣe sí. ó fẹ́ kí n sọpọ́ọ̀tì ẹ fún ẹ kí n sọ pé gbogbo nǹkan tó ń sọ yẹn ìwọ àti tina ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì kó tó di pé àbúrò mi rè kó lóun fẹ́fẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ogun eléyìí tẹ̀ ń ṣe yẹn ń sìn ṣé wọ́n ní kí support ni kí support ẹ káwọn tó ní làákàyè kí wọ́n gbọ́ kí wọ́n sọ pé mò ń gẹ̀ṣẹ̀ obìnrin àbí kí wàá gbè lẹ́yìn tina ṣé ẹbí ò ní bàjẹ́ okùn ẹbí tí mo sọ fún ẹ kó máa já lákòókò ṣé kò ní padà já nítorí wọn á sọ pé nítorí ìyàwó lé mi òun ni mo ṣe tàpá sí mọ̀lẹ́bí òun ni mo ṣe ń rí ìyàwó àbúrò mi fín tí n bá dẹ̀ rí ìyàwó àbúrò mi fẹ́ àbí mò ń sọ̀rọ̀ sí that means pé àbúrò mi gangan gangan ni mi ò fẹ́ rí mọ́ yẹn kí ló ń sọ yìí. wo nǹkan tí mi ṣàfihàn ni pé mi ì fẹ́ rí tina ló lè mọ tina gbọdọ̀ tẹnu ilé yìí mọ or else. tiwa ṣé kò sí ṣé nǹkan ò ṣe inú ilé yìí kò gbọdọ̀ wá nílé yìí mọ. kí ni tí mo gbélé tó ń sọ yìí. wo nǹkan tí mi ṣàfẹ́ ni pé ìdá kò fọwọ́ mu tìǹà àbí kò fọwọ́ mu mi ìkan ló máa ṣe ní méjèèjì kò jù bẹ́ẹ̀ lọ. oníkẹ́ ṣé ọ̀rọ̀ yìí náà ló wá ń gbé gẹ̀gẹ́ bí àwòrán ètò ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí. kò tó ohun téèyàn ń yàdá sí hmm. tó bá ní kò sẹ́yìn ìyàwó ẹ̀ ó dàbí ìgbà téèyàn tọbẹ̀ bọ ọkùn ẹbí ni. ẹlẹ́ẹ̀kejì tó o bá lóògbé sẹ́yìn ìyàwó àbúrò ẹ̀ ó dàbí ìgbà tó rò lè ká tátẹ́gùn òjò wá ń fẹ́ gbòdògbòdò tójò bá bẹ̀rẹ̀ òjò á wọlé àwa bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí àfi ká ṣe é lọ́gbọ̀ngbọ́n àgbà tágbàlagbà fẹ́ sá fún màálù. ẹ ṣe gọ́sà nǹkan tí mo rò tí mo dẹ̀ ti sọ fún ìyàwó mi òun náà ni nǹkan tẹ́ sọ ìsà ètò jẹ́ ìṣòro tó wà nínú ọ̀rọ̀ yìí ìyàwó mi sọ wípé tí n bá fẹ́ kí àlàáfíà wà nínú ilé yìí àfi kí n mú òun tàbí kí n fi ọwọ́ mu tìǹà mo gbọ́dọ̀ mú kan náà méjèèjì abẹ́rẹ́ kò lágbára. Hmm. oníkẹ́ẹ́ bí mo ṣe sọ síwájú pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó ohun téèyàn ń yà dábẹ́ hmm. obìnrin ò lọ́gbọ́n ète báyìí lọ́lọ́run fún wọn. egungun tọ́lọ̀ ń dá sí wọn lára kò tó tiwa ète lọ ní kí ni mo pè é ète lóbìnrin ní pè é láàrin òru nígbà tó bá ń gbọ́rọ̀ kò bá sọ̀rọ̀ ó di dandan kó gbọ́ hmm. tòró ń tá a fẹ́ jẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe máa ń ṣe. ó dà kókó ìmọ̀ ó dà kókó ìmọ̀ ó dà kókó. ìbámu ọ̀rọ̀ ní ọ̀jẹ̀ bí ó àmọ́ bójú farabalẹ̀ àríwú o. ọ̀run mo ṣe fẹ́ ṣe ṣé màá jẹ́rìí tí náà sún lé ìbọn ṣáà. ńkọ́. ó ti sùn eh. ẹ̀dẹ̀ kù tọ́jú wa <laughs> ṣé tiwa tí ò sí lé ní gbogbo kíchìn ṣe dọ̀tí báyẹn. ó ṣe gan ó ṣàmọ ọ̀rẹ́ tó ní tó bá ti sọ pé òun travel báyìí problem ni ó máa máa gbọ̀n lọ sọ́tún sósì ní gbogbo ohun tó yẹ kó ṣe kò sí kankan tó máa ṣe mẹ́. anyway èmi ti bá yín tún ṣe. ó tẹ mọ nǹkan tí mò ń wò ni mo rò pé bóyá kí lọ arrange hotel fún ìwọ àti ọmọ ẹ̀ so ẹ lè wà bẹ́ẹ̀ and mo dẹ̀ believe pé ẹ máa wà comfortable tí ẹ bá wà ní hotel ju ibí lọ àbí kí ló. Ah, ẹ̀yin náà ti mọ rábùrò tẹ́ni o ó ti wọ́n mi pé mi gbọ́dọ̀ lọ sùn hotel kankan rárá àti pé ìgbà mélòó gan nílẹ̀ máa fi mọ́ gan ọmọ yín ló tún ti sùn yẹn mi lè máa wọ káàkiri pé à ń lọ sọ́tẹ̀l ṣé ẹ ṣàmà lè drop wa sí airport láàárọ̀ la. ìyẹn tí ó ṣe problem àti drop yẹn iṣẹ́ mi nìyẹn. ẹ ṣe àdúpẹ́. ẹ kò sí problem tó bá sọ pé wà okay wà tó máa kò sí problem rẹ. I am very okay. all right ẹ ṣe gan ẹ

kásán. ẹ kásán o. ẹ jọ tiwa ni mo béèrè. tiwa tiwa. Mm. tiwa ò sí nílé ó ti travel. ẹ jọ ọkọ lé ẹ̀ ọkọ lé tiwa ọkọ ẹni tó nílé. ó ti lọ bí iṣẹ́. ọ ó ti lọ bí iṣẹ́. Ah. ẹ ẹ má bínú o kí lorúkọ ti yín rè. ẹ jọ̀ọ́ kí lorúkọ ti yín náà. Ah. anyway um, fèyí ṣáá lorúkọ tèmi èmi ni ọ̀rẹ́ tiwa ìyàwó ẹni tó nílé. Hmm. ẹ kú ọ̀rọ̀ ẹnu. ẹ ṣé ẹ̀yin náà ẹ kú ọ̀rọ̀ ètè tí ọkọ ẹni tó nílé tó bá dé ẹ bá mi ṣàlàyé fún pé ọ̀rẹ́ ìyàwó wọn ó wà wọn wálé. do you want indomie or you like to take plantain and fried eggs do you want cornflakes oh my baby wants cornflakes. Oh ẹ̀yìn ò gbé mi ò ní rí rí. aláyàn bẹ́rẹ̀ mo rí ọ kó tó dejò mo ti ẹ̀jẹ̀ mi kòrò má tọ̀ wọ ọmọ tèmi kí n tiẹ̀ <laughs> mo rí yìn. baba Adélàní kí ni ìtumọ̀ gbogbo yẹn ọwọ́ wo ni ẹ̀ ṣe máa ẹ̀yin wo pé èmi ò ní mọ̀gbà tẹ wọlé mọ́ ibo ti bàbá ibo lẹ lọ gọgàn náà tá gbogbo géètì lé sílẹ̀ ibo lẹ lọ ẹ ń eh, mọ̀ jẹ́ pa mí ẹ mọ ọmọ olóbì lọ́wọ́ ní máa ń jẹ́ níwà ń dàn níwà ń dàn níwà ń dàn máa ń gbà á àtòbí yóò dàn báyìí òun mọ wà lé lọ tààrà nígbà tí wọ́n èèfin rin gbogbo ojú ọ̀nà ìjà ó ti lọ wọn mọ bí ó pòórá mọ́ sí ni mo sílẹ̀ kúlẹ̀. bàbá ẹ ẹ serious ẹ ẹ serious rárá àti rárá ó dàbẹ̀ ní pé ẹ fẹ́ mo ṣe yín níṣẹ́ nítorí òbí òbí lásánlásán lẹ́yìn ṣe sí gbogbo ilé sílẹ̀ ẹjọ́ tó bá lọ jẹ́ ipò àwọn arábí náà wọlé lẹ́yìn nǹkan. ẹ níbo kò sọmọ tó lè wọ àyín èbí mọ sọ bẹ́ẹ̀ ta ni gẹ́sẹ̀ mi nìkan lèmi ń sọ àyìn ṣẹ́rí bẹ́ẹ̀ mi ò ti sí lẹ́nì mo ti fi àwọn gbárùmọ̀lẹ̀ mo ti fi wọ́n sọ́lé. ẹ jọ àwọn gbárùmọ̀lẹ̀ yín yẹn kí ló dé tó ṣe dá mi dúró ńgbà tí mo fẹ́ wọlé. Ah, <laughs> ẹ ẹ máa wà ní. ṣẹ́rí ńgbà tẹ́yìn ń bọ̀ wá ni èmi ti bi fálẹ̀ rè mo gbé gọ́ọ̀gù àwọn méjèèjì ni mo wá bèrè pé lónìí ó bóòlù ni ó ṣe rí wọ́n wà lẹ́yìn ẹ̀kẹ́ ń bọ̀ ẹni tí sì ń bọ̀ ni ọ̀rí ọ̀gá ni sílẹ̀kúnlẹ̀ kọ́ wọlé lẹ́rọ̀. ní ìyẹn lọ́wọ́ gọ́gù gọ́gù tó jẹ́ pé kòtòkòtò ló ń sọ láyé ìsìn ọjọ́ kìíní àná tá a béèrè kàbírà ajíbádé lọ́wọ́ ẹ̀ ánímà ló pè ánímà ẹranko ẹ yẹ máa bìlíìfù ọ̀rọ̀ gọ́gù mọ̀ ṣé ti gbọ́ ẹ̀ka tiẹ̀ ṣì gbéyẹn ti sẹ́gbẹ́ kan mo rí arábìnrin kan nígbà tí mo wà nínú ilé ńsìn ó dẹ̀ ń ṣe mí ní kàyéfì torí pé mi ò rójú yẹn rí ń bí báyìí mo wá fẹ́ béèrè pé ṣé ara àwọn ẹbí ọ̀gá náà ni àbí báwo. nínú ilé obìnrin báyìí wọ́n pupa atọmọ alejo ọga ni wọn alejo ọga ni wọn tọmọtọmọ. Alejo wọn ni àtìgbà tọ̀rẹ́ mi ò dẹ̀ ti sílé náà ti dé. ni wọ́n ti wá wá di pẹ̀kí rẹ kí. ẹ bọ bàbá ẹ máa wà kẹ́fù ẹ máa wà kẹ́fù ẹjọ torí Ọlọ́run ah, ah, ẹ máa mọ orúurìn tẹ máa rìn lọ́sàn gangan náà. Ah, ṣé mọ̀ yí pé ọwọ́ yín ni gbogbo ẹ̀mí àwọn tó wà nínú ilé yìí wà ni. Ah, ah, kì í ṣe náà lè kì í ṣe bí táwa wà ṣé mọ Ṣakí. níbo ni ẹ. Ṣakí ògún àwọn àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá lẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn lọ́wà òkè ògùn kan náà ni wọ́n ṣe rí èmi lèmi ń sọ̀bẹ̀ tẹ́lẹ̀ ṣe rí bí mo bá ti wà kó n Ṣakí báyìí wọ́n wá lọ san oorun ọjọ́ méje sẹ́yìn tí n bá fi ara mi tí mo sun oorun ọjọ́ méje sẹ́yìn báyìí kò sọ́ọ̀lì kan náà báyìí tí ó wọ Ṣakí tí ó wà jalè ń bẹ̀ èmi sì wà ń nọ lé sẹ́yìn mò ń dẹ́rù bára ń bẹ̀ ẹ gùn tó yẹn. a bàjẹ́ jù. ó wà lára yín anyway mi ti fẹ́ máa lọ ṣá ẹ ṣáà sọ pé àlejò yẹn àtọmọ ọkọ ọ̀rẹ́ mi òun ni wọ́n wá wá. bẹ́ẹ̀ni. àti ọjọ́ tó rẹ̀ mi dẹ̀ ti travel òun ni wọ́n ti dé àbí. ẹ o ẹ o. ẹ̀kìlẹ̀ bá ń kọ́ ọmọ yín o ẹ bá ń kọ́ ọmọ yín lẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ jẹ́ ń tilẹ̀kùn àmà ní nítorí pé stress pọ̀ kábà lọ síbi iṣẹ́ iṣẹ́ lóògùn ṣe máa padà ṣiṣẹ́ náà ní o èmi wo ibi tí mo ti plan fún iṣẹ́ ọ̀rẹ́ mi èyí tí mo tiẹ̀ fẹ́ tún lọ face yìí gangan ni another problem tí mo tún ní ìyẹn traffic kí n tó débi iṣẹ́ wàhálà ńlá ni o kò sí nǹkan tá a fẹ́ ṣe ọlọ́run àbára náà ni. <laughs> ó yẹ kó mọ̀ pé yẹn ló simple jù fún mi láti ṣe ó mọ̀ pé cook lèmi fúnra mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti jẹun náà ìwọ ló kì í allow mi láti lọ sí kitchen ìgbà tó dẹ̀ sí ilé ìsìn kí ni má ṣe mo ti wọ kitchen fúnra mi mo ti ṣe nǹkan tó wù mí tí mo fẹ́ jẹ ah. <laughs> wo ṣe bọ́ọ̀lù àná lòyìnbó àbí ẹ kò sún wàhálà nígbà tí lọ nígbà tí lọ nígbà pé ọ̀tọ̀ ni àdéhùn wa sọ ní ọ̀tẹ̀ ṣe báyìí ẹ ti gbọ́ ó ní time tí mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ parí iṣẹ́ yìí iṣẹ́ tó wà ń bí yìí ó ì ó dẹ̀ ní time tí mo ti sọ fún yín ọlọ́run ò ní dójú tì yín ẹ jẹ́ kí bíi kò ti parí before that time ẹ jọ torí ọlọ́run. lóòótọ́ náà ti ṣe nǹkan tó dáa síwájú o wọn kan tó mọ̀ nǹkan fẹ́ kẹ́ fún wa sí ojú pé kẹ́kọ̀ọ́ wá wá change díẹ̀ sí because owó nìkan kẹ́yìn rere ṣé àwọn boys tó wà nílé tó ń ṣiṣẹ́ lọ́wọ́ yẹn àwọn boys yẹn tó bá dá pẹ́kẹ́ báyìí wọ́n dáṣẹ́ dúró ni wọ́n ṣiṣẹ́ o èmi fúnra mi kẹ̀dẹ̀ mi lè dá ṣe é so tá a bá ń lówó tá a fún wọn lówó iṣẹ́ máa lọ tí má ti ṣàṣìdẹ everything wà okay. ṣe máa mọ̀ mọ́ fẹ́ embarrass gbogbo àwọn èèyàn tó bá ń kọ́lé ní àbí báwo èmi tí mo lè gbé ilé débi tí mo gbé dé ìtẹ́wá sọ̀rọ̀ owó èló ló kù tí mo fẹ́ fún yín. lóòótọ́ ti gbìyànjú sá bọ̀ èmi kọ́ wò pé kẹ́kọ̀ọ́ bá wa wá nǹkan sí i. ok kò sí problem tó bá jẹ́ ni tówó ni owó kì í ṣe wàhálà ó pẹ́ jù tó a máa fi di monday torí friday lè ní tó bá di monday lágbára ọlọ́run máa fún yín ní owó yẹn èyí tí ẹ ò tún béèrè máa tún fi lé lórí ẹ̀gbọ́n gbagan lórí fóònù yín. ẹmí nà láti. gba ẹni àbúrò ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ pé. ìyá ẹ̀mí ta Mmm, ẹ káàbọ̀, ẹ àdúgbò o a máa rí láyọ̀ àtàlábẹ̀ àtọ́kọ̀ òjé po. kí lè wá wọ̀. kí n la ní. ńlá lẹ́wọ̀. a sọ̀rọ̀ sọ bótò. ee ẹ̀rọ náà ẹ wo ẹ̀yin ọba ti sọ fẹ́mi ń gbàdẹ́ ti dé Benport àti Benport lèmi ọba ti wá pàdé yín kémi ọba yín wa ọkọ̀ eléyìí tẹ̀yìn ní drive bọ̀ fúnra yín ni wàhálà lẹ kóra yín sí.

oríire àti ìbùkún ẹ̀mí gígùn ńlá ó lèmi àti ẹ sàrìn lọ́dọ̀ ọlọ́run àdèjọ́ máa wà pọ̀ títí láéláé. àmín àmín àmín. ẹ eh, má bínú pé mo dá ìjókòó mo yẹ dín mo ní gíṣà wọ kíchìnì fún gíṣà ṣe one or two things tó máa jẹ yìí náà. n tẹ́ ti fẹ́ pè é tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí nígbà tó wà ní kíchìnì náà mo ti rí pé wà ń bẹ̀ wáì fi ń stress ààrẹ wáì tó fi ń dara ẹ láàmú ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dé ò farabalẹ̀ wàhálà tó máa bá kiri all the time náà rí ọ̀tọ̀ ní tó máa ṣe lórí pé o fẹ́ lọ síbi tó ti máa ra ọjà ọ̀tọ̀ ní tó tún máa ṣe fúnra ẹ nígbà tó bá tún délé ẹ o máa kúrò sí òun lọ sókè ìwé ọjà ẹ ló tún máa gbé ló máa tún bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́kọ́kọ́kọ́ dago mẹ́rin àárọ̀ lọ so wáyé tó ń dára ẹ láàmú má wọrí náà. wo jẹ́ kí n stress ara mi ìgbà tí màá fi dé mo ní kò ti miss taste mi you know. a lot of things mo ti miss nípa ẹ̀ náà but kí wọ́n ṣe pé kó wá dé kí tí wàá sọ pé kó tún lọ máa ṣe wàhálà ní kitchen no mo lè take care ara mi. let's not forget ọkọ mi oríṣiríṣi ó máa ti di kan tó ń jábẹ̀ gan ìgbà tí màá fi wọnú kitchen ní mo rí po ti tidy up everywhere everywhere neat as in mi believe bò lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn o. mo ti di kan tó ń jábẹ̀ ẹ lóòótọ́ ni <laughs> ìgbà mélòó ni kàn fi ń jábẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ ni kàn ọ́n ìwọ̀n eku náà pè níwọ̀n ìtẹ́ tó o bá ti fi sí ju iye tó yẹ kó o fi sí lọ kọ́hún yẹn máa jábẹ̀ ni. àkọ́hún mi ti ń jábẹ̀ gan ìkan tó kọ̀ pé gbogbo ìgbà tó kì í máa sílé náà gbogbo ẹ̀ pòpòpò jọ̀ǹjọ̀ gbogbo ẹ̀ ọkàn wa kò máa dìsọ́dà ẹ̀fúnfẹ̀ ni. èmi fúnra mi dẹ̀ fẹ́ wọ kíchìn pé kí n tiẹ̀ wá nǹkan jẹ ni mo rí tó o ti darí gbogbo ẹ̀rú sọ́tọ̀ọ̀tọ̀ bákanbákan ṣebí tèmi ni ládẹ̀ ti arrange ẹ̀ dáadáa so eléyìí tí mo ṣe yẹn ń sìn ó ti di pé kọ́hún mi ń jábẹ́ àbí kò dáa tó bó tiẹ̀ ní kò dáa tó o bá sí ń lé ojúṣe tèmi náà nìyẹn láti túnú lé ìṣe má dẹ̀ ṣe. ẹ ṣe o ṣe gbọ́ ẹ má lọ kíchìn mọ́ iṣẹ́ obìnrin ni kò ṣiṣẹ́ ọkùnrin ṣe ti gbọ́. ẹ ẹ jẹ́ n tó ìkó bá ń kọ́ mi. ìyẹn tẹ bá tún lọ tẹ ẹ bá ṣe dáadáa ni tẹ ẹ bá ṣe dáadáa máa ṣe o. wo má ṣe yọnu èmi jẹ ti dé nsìn iṣẹ́ mi ni ìwọ ṣàṣe kankan fún mi nsìn lọ sí dining so màá sàbẹ. ìwọ máa wọrí tí tèmi ni láti lọ yẹ̀ wò ohun tó ń ṣe bóyá ó ti jiná àbí kò jiná ṣá máa wọ̀rí mo ti tá ẹ̀mẹ́. má yẹ wo. gbọ́ tọkọ tọkọ là á gbọ́ ẹni ṣòkòtò ọ̀la kàǹfàṣà bódọ̀lá wá gba China lọ bódọ̀lá Dubai àgbà ẹ̀ lálejò olùjìnlẹ̀ dáadáa. ẹ lọ rí ọ̀gá ẹ gàrọ̀ ẹ bọ̀ rí ikú èkejì ikú èkọ́bálá adíẹ́fún Ọ̀rúnmìlà ń jọ́ tí bàbá ń sáwó lọ ìlú ẹ̀ lára wọ́n ní wọ Ọ̀rúnmìlà ọ̀tá rẹ̀ níwájú Ọ̀rúnmìlà níwájú lọ. keep quiet jọ. ẹni tí o ní pé kí n pè tí n bá ti dé ọ́fíìsì máa pè. okay there. èmi ń ṣàdúrà lọ́wọ́ ni sa. Ah, ah. fún mi dágbére. má bínú bèbí love you lọ ṣí géètì yẹn fún mi tí o bá pẹ́ kó tó ṣí géètì yẹn gàrí tó wà lọ́wọ́ ẹ̀yẹ máa da yẹ̀pẹ̀ sí. Ah, ọ̀gá èpè ni ọlọ́run ní da yẹ̀pẹ̀ sí gàrí yín o ah, ẹ dákun torí ọlọ́run. ṣí géètì kan. ọ̀rọ̀ ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá báyìí. àmọ̀bẹ́gun pọ̀pẹ́lẹ́ bó kàbàjà ta lọ́ọ̀rẹ́ mọ́ o. afamawo mọ́. kò ṣe é so kó lóye kó wá fò é pé àwọn owó wọn ni o. mo ti dé madam mo ẹ pẹ̀lẹ́ mọ́. jọ torí ọlọ obìnrin wo ló wá sílé nígbà mi ò sí <laughs> ẹ máa gbọ́ ìyá wa ọ̀rọ̀ yìí sì mí ń eyín bọ́ mi èmi rè ẹ̀yìn rè ẹni lọ ní ọ̀ràn mi rí nígbà ò kú rí àti pẹ́pẹ́ àgbà bí rẹ̀ sí bá ń pàkúta kìí sẹ́nu oníbàárà àtọ̀dọ̀ mi ti gbọ̀ ni ìdáhùn ẹ̀. ṣé mi rọ́gà tó bí ẹ léèrè ó dà obìnrin ló mọ bẹ́ẹ̀ ríǹgì èmi mọ bó ti ó dà bọ́tà. àti pé pàápàá ṣe rí pé ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ tó yẹ pé téèyàn bá gbọ́n gbà mí. get out of my sight. sight sight n bolẹ kọ sí. mo ní kó bọ́tà wo tí máa kọlù ẹ bẹ̀yẹn bọ́ síta fún mi jọ. ẹ ẹ má bínú ẹgbẹ́ mi ò mọ̀ pé ọ̀rọ̀ mi ò kàn. bẹ́ẹ̀ ni idiot. mo gbàgbọ́ tó forí la block. ọlọ́kà ń ṣàbòsí aládàáni ọkọ̀ máa ń sùn dáadáa wo ọ̀rẹ́ mi ọlọ́run ló ní kí ọmọbìnrin yẹn kó gbàgbé ilé rẹ̀ ti síbi yín bí àṣírí ọkọ ẹ ṣe rọra tú wẹ́rẹ́ nìyí. àní mo tún rí receipt tó fi sanwó roofing sheet ó ní kẹ́ni lè máa kọ́lé kémi ìyàwó ẹ̀ máa ń mọ ó jẹ́ ìwọ̀n kì í ṣòṣà lódò kí làbẹ̀làbẹ̀ máa ń mọ ọkùnrin máa burú o ọkọ mi wá dẹni tó ń pààrọ̀ wá bí ẹni pààrọ̀ aṣọ. wo wo wo wo tiwa tiwa ó ti tó ó ti tó gẹ́ o ah kí ló dé kí ló lè tó yìí lórí ọkùnrin ọkùnrin lásán lásán ó jẹ́ má ṣe rẹ̀ léṣe má má para ẹ̀ torí ọkọ ẹ̀ wo obìnrin kan tó bá torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin òun ló máa tọ̀ sórí sàárè obìnrin yẹn kọjá so kò jẹ́ kórí ẹ̀ pé o kó fọ́pọ́ lọ sí o ó ah, dẹ̀ wá ń wẹ kún un ẹkún ò kì í ṣomi. òkè ah. irú kò bá ẹ sẹ ìwọ náà dájọ́ ẹ dájọ́ náà. wò ó sórí èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ kó kọ́kọ́ lọ sílé náà kó lọ tẹ ọkọ ẹ̀ nínú dáadáa kó ṣàlàyé fún ẹ bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan torí wọ́n ní téèyàn bá dẹjú kalẹ̀ báyìí á rí i mú kó ṣàlàyé fún ẹ gangan náà kémi tó mọ nǹkan tí màá sọ sí. ẹ̀yin obìnrin ṣebí ẹ̀yin nìyí tó yẹ ká máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́ o àmọ́ ẹ ṣọ́ra kẹ́ má bàa forí ṣàpáta ìmọ̀ràn mi ẹ dákun ẹ mú lò ó. tiwa kí ló dé tó sùn. o ti ń sùn tẹ́lẹ̀ kí n tó jáde. ní kẹ́dẹ́ ọ̀rọ̀ ẹ náà ni. torí tèmi ló ṣe sùn kí ló dé. ṣé o mọ̀ pé ajá tó rí ni tó ń jùrù tẹ́lẹ̀ ó wá dédé rí ni ó ń gbó ṣé kò yẹ kó mọ̀ pé nǹkan míì ti wà ń bẹ̀ ni. èmi ò mọ ajá tó ń jùrù mi ò gbóhùn ajá tó ń gbó òun tó ń sọ òye mi. kò lè jí ẹ kò lè jí ẹ báwo ló ṣe fẹ́ yí ẹ a ò ní kéde ìkà ni ẹ ìkà ẹ ó ń cheat on me oníkejì ó jẹ́ promise mi ó ní òun lẹ́nìkejì darling ó ti lẹ́nìkejì ó ti lẹ́nìkejì. ṣó fẹ́ gbọ́ mo ti lẹ́nìkejì ló. mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ náà. ṣòro pé ńgbà tí mo sọ kì ṣe ikú gbá mi lójú kò sí nǹkan tó máa ṣe náà so gírígírí ẹ̀yin obìnrin ẹ máa farabalẹ̀ náà ni orúkọ ẹnìkejì tí mo nílò ẹ kò béèrè tí wàá tọpẹ́ lórúkọ ẹ. tí wàá tọpẹ́ tí ò bá jẹ́ kí orúkọ yẹn kó relationship wa problem ni. mi mọ tó ń dẹ̀ láàmú tiwa fọkàn ẹ balẹ̀ méjì ni wọ́n pe àwo tó bá ti di mẹ́ta ó ti di ọ̀dàlẹ̀ tó o bá ti ní trust nínú mi wípé lóòótọ́ lóòótọ́ mo lọ́ọ̀bẹ̀ mi ò dẹ̀ lè ṣìtàn yìí gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ problem ti dé tí relationship bá wà tí ò bá ti sí trust ń bẹ problem ti dé I love you so much kò dẹ̀ sí nǹkan tó fẹ́ mú ìfẹ́ kó lọ́kàn mi mi mọ ibi tó ti di gbogbo ilé tó ń sọ oh, she love me. Oh. mi sí ẹ torí nǹkan tó ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ yìí mi ò rò pé o lè sọ five years to this time and for you to be saying it now o ní láti jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ tí o fẹ́ jẹ́ kí n èké ni wọ́n ọ̀dàlẹ̀ ni wọ́n tí wọ́n bá dálẹ̀ tí wọ́n máa sá lọ ni tó bá délẹ̀ tí wọ́n máa ń ferege ni wọn ò ríbi tó dùn gbogbo ọ̀nà kọ́nà wo ni wọ́n máa ń fẹ́ fi bà ibẹ̀ jẹ́ pàápàá jùlọ ilé tí tọkọtìyàwó tí ọ̀rọ̀ wọn bá dánmọ́ tí ò sí ìjà tí ò sí ariwo láàrin wọn wọ́n máa ń wá ọ̀nà tí wọ́n máa fi bàjẹ́ ni nítorí wọ́n máa ń wá ẹni kúnra ní gbogbo ìgbà hmm, tiwa mi ò bá advice ẹ kó má gbọ́rọ̀ ẹlòmíì kó má bàa ba ilé ẹ jẹ́ ẹni títí ẹ ti jóná má má jẹ́ okòó náà mọ́ tiwa ọ̀dà. Oh. irọ́ lọ́kọ ẹ̀ pa irọ́ pátá gbà òun ló pa fún ẹ̀ wò ó tiwa mo ní kí n fi gbígbọ́ ṣaláìgbọ̀n kí n fi rírí kí n fi ṣaláìrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n níbi tí a bá ọ̀rọ̀ dé máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sórí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni mo ti ká ọkọ ẹ níbi tí ò ti dà. ọkú ẹ kú iṣẹ́ um, ẹ àwọn pictures lè ìyàwó dáadáa ṣá. àwa náà gbìyànjú ṣe rí nínú eré sísá ikú lọ̀gá àbílibí ó yàtọ̀ sí àbílétì ṣe rí nǹkan tí yóò bá mọ̀ ṣe báyìí bí idán ló máa ń rí. ẹnu yín gan tiẹ̀ ti dùn jù ẹ jẹ́ àwọn nǹkan tẹ̀ lọ. òun ni. ẹ ti rí báyìí àwọn eléyìí ṣe graduation ni àwọn méjèèjì ẹ̀gbọ́n wọn ni ọ̀rẹ́ wọn ni àwọn cosmate wọn náà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yìí ẹ ẹ ti rí báyìí ẹ̀mí tún láwọn kan ní orí sísítẹ́ẹ̀mù mi ń bí báyìí ẹ fi jẹ́ sáré ọkọ àti ẹ ọkọ àti ìyàwó láwọn eléyìí ẹ ìgbà tí Fẹ́mi ṣe wedding. okay okay ṣé ẹ̀yin náà lè yà wọn. ah èmi náà mo ya gbogbo ẹ. ah gbogbo ẹ ló fine gbogbo ẹ ló fine ẹ but ẹ jọ ẹ̀yin lè ya picture. bẹ́ẹ̀ni ẹ client mi ni ẹni ok yeah, madam yà bẹ. Eh, ẹ gbogbo ìgbà tó bá ti níṣẹ́ ní site ni wọ́n máa ń pè mí ni màá lọ bá wọn yà àwọn fọ́tò. ok ẹ eh, but um, um, man nǹkan. àwọn náà ní site yẹn. irọ́ ni o. bẹ́ẹ̀ ni àwọn náà ń kọ́ bẹ́ẹ̀. àwọn náà ń kọ́ ilé tó wà ní background wọn. bẹ́ẹ̀ wow. ẹ̀yin pé instruction yẹn make sense. ah ó tiẹ̀ fine gan ah ah ó fine gan ni ẹ̀ẹ́ eh, ah ah <laughs> ó ga jù ẹ. Ah, ìrọ̀lọ́wọ́ ọmọ irú ọmọ ọ̀dọ̀ wo mo gbà ìtorí ọlọ́run látàárọ̀ tí mo ti ní kó bá mi mú káàkiri mi wá ìjọ tó yọ ọkú ẹ má bínú pé mo ràn iṣẹ́ ẹjọ́ ẹkàn bá mi fẹsẹ̀ kan pè nínú ilé pé kó jáde kí aká lè máa lọ ìjọ tó yọ ọlọ́run ah, ẹjọ́. àyà àti rókà. àti rókà. ẹ mọ̀ bínú òṣìwò ẹ látẹ̀kọ́ tí mo ti ní kó bá mi mú kọ́kọ́rọ́ mọ́tò mi kí ló ń ṣe ẹran kí ló dé tó tó tó tó ti wà sluggish báyìí. ẹ mọ̀ bínú. ẹ mọ̀ bínú òṣì ẹ wò. i'm sure. bẹ́ẹ̀ sọ̀jọ́ i'm sure can you imagine that. ẹ mélòó ni mo ti sọ fún ẹ nílé pé kò yẹ máa bá mi sọ òyìnbó mọ́ ṣé ìgbà tí mo pè é jáde ń sè ṣé mo sọ òyìnbó kọ̀ọ̀kan sí ẹ kó tó máa fọ òyìnbó reply mi. nìyí. nìyí mo tiẹ̀ ti wá tọ́ wèrè báyìí mo ti gbọ̀gá mi síṣẹ́ kò sí wàhálà kọ́kọ́rọ́ dà ṣé wàá rí bí mo ṣe ń lọ tí má ti wá lọ tán ìwà tàbókí kẹjọ wọnú yàrá kẹ lọ bẹ̀rẹ̀ sí máa ṣera yín bọ́ ṣẹ́ṣẹ́ ń ṣojú ṣó bá. yẹ́sì wọn ẹ mọ̀ pẹ́ kẹ́sì mọ́ gbọ̀nà àtọ̀ láró tẹ́ bá ti rí ó drop níbi tá a kọ́kọ́ mọ́ gbà kẹ́ ẹ gbàbí tí kò láró láwọn ọ̀nà tó bá láró máa ń fa ó drop ni. ẹgbẹ́ wọn kọ́ra yín lọ ọ̀nà tó láró ètò láró nìkan kọ́ ni màá gbà ètò ní ètò ètò ètò ní ọgbà gan máa gbà bẹ́ẹ̀. kó rẹ wọlé lọ jàre. ó dàbọ̀ mọ́. ọ̀n kú ẹ má bínú jà. Ah, eh, ẹ kú fọ́tò yẹn. Ah, ẹ jẹ́ máa wò ó lọ mo ṣe lè rí nǹkan mi sí láìpẹ́. mo gbé o. Ah. agbọ́nsẹ́ oníṣẹ́ ojú olókòrè kùlùbùkùlùbù ṣé orí ọkọ ẹ̀ ẹni bí ni èèyàn burúkú ni dájúdájú obìnrin míì ti bímọ fún níta obìnrin tó dẹ̀ bímọ fún yẹn òun ló kọ́lé tó kọ́ yẹn fún. abájọ èmi náà sọ bẹ́ẹ̀ oníkẹ́dẹ́ tó yẹ pé tó bá jẹun tán kó lè palẹ̀ mọ́dé mi pé máa fọbọ́ àṣé obìnrin tó bímọ fún síta ló wá sílé. ìṣòro ni ò ṣẹlẹ̀ rí kí lójú òrìrì. ọkùnrin náà burú sẹ́wọ̀n gan. ọkùnrin mọ̀ burú o. èmi. níbo ló ti ń bọ̀. wọ́n sin oníkẹ́dé lọ ni. tiwa tọpẹ. má. ṣé mo fẹ́ la etí ẹ̀ kọ́rọ̀ sí ni ó ṣe ju iye ọmọ lásán ìkejì ajá báyìí náà tó ń ṣe bí ẹranko kiri títì ah ah mo ní kò dẹ̀yìn lẹ́yìn ọmọkùnrin yìí kò sí nǹkan tó fẹ́ ọ̀fà ẹ̀ o ó dẹ̀ pé gbogbo bí ṣe ń sọ̀rọ̀ ẹnu mi ń rùn ni àbí kò ní mí nìtiẹ̀ ọmọ yìí ò níṣẹ́ lápá ó lé ọlẹ́ lápá kí ọlọ́run stainless ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ̀ kò lè ṣe anything fún ẹ̀ mò ń sọ fún ẹ̀ o o ò lè fẹ́ jẹ́ kó báyà wẹ̀ síwájú. mi ò jọ náà jọ. kí ló ń bẹ̀ mí fún mo ń bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ o ó bẹ̀rẹ̀ àkóyá la etí ẹ̀ kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ o ò lè fẹ́ òun ni mo lè sọ fún ẹ yẹn kò dẹ̀ sí nǹkan tó mọ̀ ṣe o ò lè fẹ́. o ò lè fẹ́ lójú ẹ̀mí mi kí ló dé ah, ah. wọ́n lè jẹ méjì pọ̀ ni. mo ń bá ẹ sá òun ṣapá gan òun ṣapá gan á tó ẹ ti inú ilé ìlẹ̀ mi àti ẹjọ́ wà wàá rí rẹ̀ wò bí ìràn ọmọ lásán. ẹ kí ló dé láti bò kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló ń béèrè. ẹ má bínú ma tiwa ni mo ń béèrè. tiwa ni wọ́n wá béèrè. bẹ́ẹ̀ni. kí ló ṣe ẹ ganan tó yẹ létí kunkun tó yẹ létí lápá ó kì í gbọ́ràn ni mo ní mi ò fẹ́ rí ìwà tọmọ mi pọ̀ mọ́ ṣé wọ́n bí sórí mẹ́ja ni mo ní mi ò fẹ́ rí ìwà tọmọ mi pọ̀ mọ́ òó orúkọ rere mú bẹ́ẹ̀ ṣe àbí dúró dè mí wàá mọ orí èèyàn tí mo jẹ́ sìn ṣó sọ pé o ò fẹ́ gbọ́ràn wàá mọ orí èèyàn tí mo jẹ́ dúró. mọ́mì. ìyá alájà tiwa tọpẹ mo fẹ́ fi orin kékeré kan sí ẹ létí ọmọ tó mọ̀ọ́yá rẹ lójú o ó sì ní ó tọmọ náà pa ọmọ tó mọ̀ọ́yá rẹ lójú o ó sì ní ó tọmọ náà pa ìyá tó jìyà lórí ẹ bàbá tó jìyà lórí ẹ ọmọ tó mọ̀yá rẹ̀ lójú o ó sì ní ó tọmọ náà pa o sì ò ní tàwọn ní tiẹ̀. àmín. o ò ní bá wọn nọ́jà òṣì débi tó máa rà ní gbàǹjo. àmín. mo fẹ́ kó o comply pẹ̀lú mọ́mí ẹ̀. lọ́yà ẹ mọ̀ kí mi náà kì í ṣọmọ burúkú ohun tó dé ló ní kó wá rí òun. ẹni tí ọ̀fà ìfẹ́ bá bá òun ló mọ orófẹ́ lára lọ́yà ìfẹ́ ó yoni lára ju oúnjẹ lọ ibi tí ìfẹ́ bá wà ire gbogbo máa ń fi bẹ̀ ṣe gbogbo ni iná ti mojú gi tán mọ́mì ní kẹ́bà mi bẹ̀ kàn jọ kàn jẹ́ kí ìfẹ́ adáni wáyé kó wá sí ìmúṣẹ láàrin mi àti oníkẹ̀dẹ̀ kàn jẹ́ ká máa gbé ní tọkọtaya pẹ̀lú ìrọ̀rùn ẹ jọ̀ọ́. Hmm. mo understand ẹ but tá a bá ní bí ètò tó la máa dáná ẹ àdáná sunlé o ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lẹ́jọ́ ń gungi àgbọn mo fẹ́ kó gbọ́rọ̀ sí mọ́mí ẹ̀ lẹ́nu with enough patience. lọ́yà mi ní mi comply pẹ̀lú wọn tí gọ́ọ̀tọ̀ máa ń wọn ò régun egungun ò rí gọ́ǹtọ̀ tí mò ń bá ti rẹ́dì láti comply pẹ̀lú mi èmi náà sílẹ̀ láti comply pẹ̀lú wọn àti tí òjìbó olóṣà lọ́wọ́ ó kú bá abẹ́lẹ́ni tó máa bọ̀ ikú nìkan ló lè gbaṣọ lọ́rọ̀ ewúrẹ́ ikú nìkan ló lè yẹmi àtúnìkẹ́dẹ́. ọmọ tó gàn ya rẹ lójú wọn òṣì ni ó tọmọ náà pa ìyá tó jìyà lórí rẹ dákun gbọ́ sí lẹ́nu o wọ́n rí jù wá lọ o wọ́n rí jù wé e lọ o. good morning morning how are you. i'm fine ma. kí ló ṣe ní. ẹni lẹ́tà ni ma. lẹ́tà láti bọ̀ ah mi Mama, what ma ọ̀dà pátá lọ management management. yes ma. what is it all about. i don't know ma. okay ah. you can go. sack letter ṣé mo lálàá ni àbí ṣójú mi ń deceive mi ni kò lè anyway. mọ́mì ó fún mi ní sack letter ambition? Because nǹkan deserve ló gbà yẹn. mọ́mì nǹkan tí mo deserve ní company mommy me. <laughs> ìjọ realize pé èmi mo ní ilé iṣẹ́ mi àṣẹ tí n bá dẹ pa òun ló máa múlẹ̀ nǹkan tí mo fi jù ẹ lọ òun mo fi wọ́n yẹn o. ooo oh, so àjọmọ yín ni. ti wọ ẹ̀rín ẹ̀ pa mi ẹ̀rín ẹ̀ ó pa mi gan kí ló ti rìn. sample ṣì ni mo fi hàn ẹ̀ amẹ́yẹ bọ̀lápò ò ń bèrè pé ṣe funfun ni àbí dúdú ó jẹ́ farabalẹ̀ tó bá farabalẹ̀ ojú ẹ̀ á rí mu. mọ́mì ṣe fẹ́ gbọ́ tẹ bá lé mi kúrò lọ́fíìsì yín ihò ní kẹ lé mi kúrò láyé ikú díẹ̀ nìkan ló lè yẹmi àtọ́ níkẹ́dẹ́ and kàkà kíkú bá jẹ sèse a máa fi ṣàwádà lónìí. tiwa tọpẹ tiwa tọpẹ o èmi ló ń lérí sí àbí kò burú à ń torí àjàjà àjà níta ló ń jà lẹ́kùlé òun kò burú ká máa wò ó bí kún ló lọ kó ni bí tàkùté ni àjọ ṣojú èmi àti ẹ. wọ́n mọ lásán ìkejì ajá yìí. tí ọ̀rọ̀ bá rí báyìí ó ní bá ṣe ṣe o ìjà tó ń bá mọ́mí ìjà yóò make sense rárá a máa lọ bẹ mọ́mí ni o. wo mo ṣe sọ̀rọ̀ sí mọ́mí yẹn ló dájú ṣé mo pàṣẹ ju mọ́mí ti pọ̀ jù ni after all alágẹmọ́ ti bímọ àìmọjú yóò kù sí lọ́wọ́ ṣáwọn fẹ́ fọkọ fún mi ni. mi ì lè bẹ̀ wọ́n mi ì lè bẹ̀ wọ́n láéláé. ṣo fẹ́ gbọ́ ó máa lọ bẹ̀ wọ́n ẹnu tí ìgbín ẹ̀ tó fi bú òrìṣà ó máa fi gbolẹ̀ wájú ẹ̀ ni kí ló ń sọ yìí náà ṣé kí n sọ tọrọ fún ẹ o ò lè fi màmá mi ṣe màmá ẹ o ìyá ẹ wà lọ́tọ̀ tèmi wà lọ́tọ̀ o ti ṣẹ̀wọ̀n bó ṣe ṣẹ̀wọ̀n yìí o dẹ̀ ní láti lọ bẹ̀ wọ́n ni ah má rojú pípọ́n mi o. níwọ tí mo fọ̀rọ̀ lọ ṣé wàá fún ma blame mi ní báyìí. má bínú náà ìwọ náà wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìyá ẹni nìyá ẹni. ọmọ ló jẹ́ sí wọn yá lọ bẹ̀ wọ́n pẹ̀lú nǹkan tó ṣe fún wọn tó bá jẹ́wọ́ náà lọ́mọ ṣe rú ẹ̀ sí òṣìṣẹ́ kó dùn ẹ̀ jù báyìí lọ please mọ́ mi ẹ̀jọ̀ torí ọlọ́run wọ́n á bẹ̀ yín torí ọ̀rọ̀ tiwa ni gbogbo nǹkan tó bá ṣe fún yín ẹ̀jọ̀ ẹ bá mi dáríjì ẹ̀jọ̀ torí ọlọ́run mà. wo màá kọ́lé ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ lọ́nà kí n tó wá fàbọ̀ fàdí ẹ̀ kí ló dé wọ́n ní wọn ò fẹ́ lù onídọ̀lọ́gbọ̀n àfi kò dárin ká ló fẹ́ bẹ́ẹ̀ gborí tó nǹkan mo ní ò lè fẹ́ ọmọ mi ṣé dandan ni kò fẹ́ ní òde báyàwó tiẹ̀ síwájú kò yẹ kó náà wọkọ̀ mi ò fọmọ fólè wáyàwó ẹ̀ síwájú ṣé lọ́dọ́ ni kò fún ọmọ mi ni ojú mi tí mo dì í tí ò bá dìde kí n tó là máa fọlọ́pàá gbé ẹ o. mọ́mì mọ́mì ẹ̀jẹ̀ jọ́ náà ṣe bá ń bẹ́ẹ̀ látàárọ̀ wọ́n sọ pé ọmọdé kìí mọ ẹ̀kọ́ jẹ́ kó má ra lọ́wọ́. eléyìí ti ráwọ̀ lọ́wọ́ àbí la ojú ẹ̀ kó wò mí dáadáa ó lè fẹ́ ọmọkùnrin yìí gbogbo ètò kan ṣe kan ó kan pariwo lásán ní ó lè fẹ́ ọmọ yìí wàá wá ọkọ tiẹ̀ síwájú náà máa wáyàwó síwájú ni. take your leave jáde kúrò nílé mi níbo ló dà ìfẹ́ tẹ̀lé ni. ìwọ tẹ̀lé lọ ìwọ tẹ̀lé lọ ó ah, kó parun ló ń lọ yẹn. èmi ò lẹ́yìn sọ fún ẹ kó kó má lọ ibi tó má padà dé bá mi náà lélẹ́yìí ohun tójú ẹ bá rí mbẹ̀ wá padà wá sọ fún mi ìwọ onírànú abìnrin òṣì lẹ́sẹ̀ yìí à ń sọ fún ẹ tí òun lóò nìgbọ́ wá padà dé bá mi ń bì. oníkẹ́dẹ́ má jẹ́ kí ọ̀rọ̀ mọ́ mi kó rẹ̀wẹ̀sì ọkàn báyìí ẹ má wà ariwo bá sọ wípé aya burúkú ṣe fẹ́. àna burúkú ni ò ṣe ni wọ́n sọ pé ká fẹ́ra wa ká fẹ́ra wa tá a bá padà fẹ́ra wa tí mọ̀mí ò bá nífẹ̀ẹ́ sí bọ́n ṣe nífẹ̀ẹ́ sí ṣé wọ́n rò pé kò ní lẹ́yìn ni. kò lè lẹ́yìn ṣé o mọ̀ pé bọ́rọ̀ bá ṣe ń pẹ́ ńlẹ̀ sí ló máa ń gbọ́ sí ni mọ́mí náà inú wọn tó ń le as time goes on inú wọn máa ń lọlẹ̀ ẹ́ mo kò fẹ́ kó kó rọ̀rọ̀ ìsìn ọkàn bá ara ẹ̀ ni jọ ọmọ kan ṣẹlẹ̀ ní pé màá bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì àwọn owó kan ọmọ kí iṣẹ́ tèmi náà ṣe mi ò fọwọ́ mẹ́wàá jẹun so tí má ti bẹ́ẹ̀ gẹ́ẹ̀tẹ̀ wá fi start business ẹni tere èjì tere ara ẹ̀ náà ni so èmi náà para lọ ṣe professional course mi. mi mọ nǹkan tí mo fẹ́ sọ sí ilé tí ó ṣe tuntun sọ sílẹ̀ fún mi torí pé gbogbo ìgbà náà ló ṣe òun fẹ́ kí n banújẹ́ òun fẹ́ kí n ronú fún nǹkan kan mi ò mọ ọjọ́ tí wọ́n dá mi àmọ́ mo mọ̀ pé ọlọ́run fún ara ẹ̀ mọ̀ mo wá ń bẹ ọlọ́run fún ọjọ́ náà tó jẹ́ pé òfin rẹ̀ ló mọ̀ tí ẹ̀dá kankan ò mọ̀ mo fi ń ṣe ìlérí fún ẹ pé mi ò ní fi ẹ́ lẹ̀ láéláé kò sí nǹkan kan tó fẹ́ lọ́wọ́ mi tí mi ò ní ṣe fún ẹ mi ò mọ bóbi ni ò ṣe fẹ́ dáa tó mi ò mọ tó o kò lè ní lára kò sí obìnrin tí màá hàn náà tó ẹ tí màá fi kú láyé mi báwo ni mo ṣe bọ́. oníkẹ́dé oníkẹ́dé wàá gbà. ọmọ tó gbọ̀n ya rẹ̀ lójú wọn òṣì ni ó tọmọ náà pa. oníkẹ́dé ti kọ́ ẹranko lọ́gbọ́n ó ti dẹ pàkútélẹ̀ láì dá yẹ̀pẹ̀ bò ẹni gbá babaláwo ní kò ní àlákàlà ò ní jẹ́ kó sùn fún ara ọlọ́kùnrin ní fẹnu rẹ̀ pé àkísà tó bá dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè mú dúró. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ la mọ̀ o kò sẹ́ni mọ ìgbà rẹ̀ ibi tá a já sí làwa ò mọ̀ o ibi tá a já sí làwa ò mọ̀ o. kí ni mo lè ṣe fún yín. ẹ àwa bẹ́ẹ̀ lálejò ni bá lálejò gbà mí lálejò ṣé kò sí. ńgbà tá a ní àgọ́ onílé tá a bò nílé àjòkó ló ti máa yọ sí wa. mi ò rójú èrè ni mò ń sọ fún yín. wọ́ọ́ wọ́ọ́ wọ́ọ́ wọ́ọ́ gà. o fẹ́ mọ̀ wá. wọ́n ti sanwó ẹni ẹ̀ bá wà o. down. ìwọ. o fẹ́ mọ bá ṣe jẹ́ àbí bẹ̀rù de change làwa tó ń wò yìí wọ́n dẹ̀ ti exchange ẹ̀mí ẹ̀ pẹ̀lú raw cash fún wa ìwọ ń bọ̀ ń sálẹ̀ ò dúró lẹ́wà lórí àbí o rò pé sẹ́ẹ̀tì ni wá o yá wèrè o tún fọ́ ọ bójú káàkúrò lọ́jọ́ káàkú ilẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹjọ́ tó lọ ẹjọ́. jẹ́ kó mọ̀ wọ́wọ́wọ́wọ́ jẹ́ sọ fún ẹ wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. ta mo ṣe ta mo ṣe jò. tó bá dọ́dọ̀ oníbodè kó máa lọ béèrè gbogbo ẹjọ́ wèrè tó ń béèrè lọ́wọ́ àwọn yẹn. o ti gbọ́. àlàyé wa tó bá lọ gbọ́ díndán lásán orí ẹ fọ́ nìyẹn o. ẹ má díndán mi ẹjọ́ ẹ fún mi láǹfààní ìṣẹ́jú kan ìtòjú ọlọ. kí ló fẹ́ fi ṣe. ìyàwó mi ni mo fẹ́ pè. o tún ṣe láìkí obìnrin pẹ̀lú kọ̀ǹdíṣọ́ tó wà yìí. orí olórí burúkú bọ́ ìṣàbá olórí burúkú ayé àtọ̀run. Ah, ok aláyé yẹ ká fún chance wò. ọgbà ọmọ máa fọmọ kan chance irú ọyọ ọ̀rọ̀ olùfẹ́ máa pàfà. yẹ ká fún chance ó ṣeé ṣe kó jẹ́ pé lásán ọ̀rọ̀ tó fẹ́ sọ ẹ̀rọ gbẹ̀yìn kó wúlò fáà náà ó mọ̀ ó yá. o fẹ́ yọbọ. ẹjọ mi ò lè yọbọ mi ò lè kú bọ sápò. ibo ló ń ti yọbọ lẹ́ẹ̀kan kì í sápò. mi lè fi bọ sápò ẹjọ tó ọ lọ. ó yá sáré máa pè kí máa wẹ̀ sáré máa pè. ó yẹ ká jẹ́ kí wèrè lo fóònù ààrẹ jù. bàbá sọlù ẹjọ ẹjọ o fẹ́ máa gbà mi ò mi ò o fẹ́ yọbọ. mi ò lò mi ò lò ẹjọ. gbàgbọ́ pé bàbá ẹgbẹ́ sísè kó dá mi lọ. o fẹ́ yọbọ. kò sáré kó o mo ṣe ń wú ẹgan inú ẹ ń bí mi o bó ṣe gùn àfi bíi python Ah, ẹ wo ọ̀nkú ẹ bá mi ọ̀nlọ́ọ̀kẹ́ ìjọ tó lọ. Ah, olórí burúkú ni ẹ o kẹ́mi ò tún rán bọ̀dá ẹ ṣẹ́ ó gbéṣẹ́ rán bàbá ẹ. hello ta ló sọ̀rọ̀. ẹ ló jẹ. kí ṣe lo fóònù yẹn surprise ẹ nítorí ọ̀la tó jẹ́ pẹ́pẹ́ ẹ. wọ oṣù dọ̀dọ̀ lọ wò mí kò sí ọ̀kan tó ṣẹlẹ̀ kò sí ọ̀kan tó ṣẹlẹ̀ má wọrí má wọrí jẹ́ kí n máa sọ mi lọ jọ mi ò ní tẹ́ mi ò ní tẹ́ tó pọ̀ wẹ́ àní mo ti mo ti kọ́lé kan fún ẹ ní níbi sáàdì estate wa ni ọ̀dọ̀ wa nísàlẹ̀ ọ̀dọ̀ wa yẹn tó bá ní lọ́ọ̀yà ọmọ explain fún ẹ mo dẹ̀ tún ti ra mọ́tò kan náà fún ẹ. nítorí wọn pọ́sibú kì í má rí ẹ lọ́la tó jẹ́ bẹ́ẹ̀ dé ẹjọ́ tó lọ. Ah! ìwọ ọmọkùnrin yìí lòun sọ fún mi látijọ́ yìí ó yá òkè gbé fún fún wájú ẹ̀ gbé fún wọn.

agbọ́rọ̀ wèrè tó ń sọ. ẹ wo ayé ìbàjẹ́ ọ̀rẹ́ ọ̀gá wọn pè wọn ọ̀rẹ́ ọ̀gá wọn pè wọn bíbí mi mo gbé wọn tó ọ̀rẹ́ ọ̀gá wọn ìdí tí mo fi ní kí wọ́n wá lórí ìrìn ayé mi ti bàjẹ́ èmi ti ta pátápátá. oníkẹ́dẹ́ oníkẹ́dẹ́ oyè jẹ́gbẹ́ lọ sọ́sìtì oyè jẹ́gbẹ́ ẹ bá mi gbẹ́gbẹ́ rẹ̀. èmi bàjẹ́ táyé mi ta. oníkẹ́dẹ́. ayé ti bí lóko onídàgọ́ sómi. ẹ fi kàn ń lẹ̀. ayé ti bí àti Baby thank you so much ó ṣe gan mo appreciate gbogbo effort ẹ lórí mi you know bó ṣe ń lọ tó ń bọ̀ nítorí mi náà ni nítorí ọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ mi ó ṣe gan mo appreciate ẹ. ó ṣe gan dẹ mo wá promise ẹ pé ti next year ó máa jù báyìí lọ ó ṣe ṣe gan kó jẹ́ pé a ò níṣẹ́ ní country yìí. àmì <laughs> but darling secondly ṣùgbọ́n pé bẹ́ẹ̀ dẹ̀ yẹn sì bó ṣe ń plan ni mo mọ̀ ń then gift tó fún mi mo mọ̀ ń pa ẹ̀. mo like ẹ pé mi appreciate omi fẹ́ kọ́ mi understand mi but kánú lè bá mi ṣe ní surprise wey bí àmọ́ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ibi tí mi expect kò lè wá bá mi gan ni ah darling come have your car key ọmọ bóyá máa rí ìnáwó ìmọ̀ ni ah Ok, love you gan Ok, love you gan so tó bá lè ṣe ní surprise wey fún mi mo bá appreciate ẹ mọ́ mo like surprise things gan. Mm. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ mọ̀ ẹ́ ni o nítorí pé gbogbo nǹkan tá a lọ ṣe àbí gbogbo nǹkan tá a ṣe àjọṣe lóòótọ́ ni gift tí mo rà fún ẹ ìwọ ló nawọ́ sí ètò ohun ẹ̀ ń bẹ́ẹ̀ tó lélẹ̀ ló fẹ́ mú. ohun tó ń sọ ní ìsìn ni pé gbogbo nǹkan tí n bá fẹ́ máa ṣe fún ẹ n gbọ́dọ̀ máa fi n gbọ́dọ̀ máa surprise ẹ pẹ̀lú ẹ níbi nǹkan gbọ́dọ̀ máa dédé ṣe àbí. Mm-hmm, exactly. tó bá jẹ́ wípé o like pé kí n surprise ẹ nínú nǹkan tí n bá fẹ́ ṣe fún ẹ ń sìn ni ah o ṣẹ̀ṣẹ̀ sọ ni mo ṣẹ̀ mọ̀ ni. Mm -hmm àmọ́ promise mi next year mo máa yẹ oh thank you. <laughs> ní báyìí a máa wá gé kéèkì yìí nígbà tí a T I I W W A A T T O. I really appreciate everybody gan fún ìfẹ́ tí ẹ ní um, mi lè sọ bí inú mi ṣe dùn tó ọjọ́ birthday tèmi gangan mi ò fẹ́ rò pé wà special bíi ti tèmi and that is why mo fi wá àwọn tí mo mọ̀ kó special nínú live rẹ̀ láti pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan láti wá síbí mo dúpẹ́ fún yín pé ẹ họ́nà invitation mi thank you so much wálé thank you ẹ ṣé gan ìtúbà tó kàn àrẹ́dì láti ṣe. dj. ẹ̀sà ọ̀gá ilé ìwòsàn yá ìlú ọ̀. Ogun ẹ̀dẹ̀. lọ́jọ́ ìdílé. Ọwọ́ ẹni mọ́tò ti mo fẹ́ fún ẹ náà làwọn. Bẹ́ẹ̀ kí ló dé tó fọ̀rọ̀ pamọ́ fún mi yá? Ó ní gẹ́gẹ́, ókè, ó dáa, ọmọbìnrin tó wẹ̀ wá sílé ìgbà tí mi ò sí ilé kọ́, tó bímọ fún ẹ síta ń kọ́. Nínú àná. Tina. Oṣù kẹ́ẹ̀kọ́ ẹ. ọ̀nkú ẹ̀gùn ẹ̀gbin kan ló ń ta lé mi mo dé fẹ́ kí bá mi gbọ́n ẹ̀gbin náà dànù. Ah, ẹ̀gbin ta lé yín irú yín ilé ẹ̀gbin ta lé ayé ẹ̀gbin fẹ́ bàjẹ́ ni ẹ wo ẹ̀yẹn sọ̀rọ̀ ẹ̀gbin tó bá ta lé yín fáwa ṣe ra wa tẹ́ ń wo yìí ọba gbọ́n ẹ̀gbin gbọ́n ẹ̀gbin ni wa àwa máa gbọ́n dànù. ẹ ṣe ọkọ mi ló ṣẹ̀ mí ó fìyà jẹ mí. ọkọ lé àbí tìta. ọkọ lé mi gangan mo dé fẹ́ kí bá mi dá síríà fún un ẹ sọ nǹkan tọkọ yìí ṣe fún yín gangan ká lè mọ̀ jìyà tó tọ́ àti tó yẹ ká máa fi jẹ́. ẹ wo nǹkan tí mo ṣàfẹ́ ni pé mo fẹ́ kí ẹ bá mi ránṣẹ́ kó lọ kó gúnyán láyé kó lọ gbọbẹ̀ lọ́rùn. iṣẹ́ èdè torutoru nìyẹn o. ká pa wọ́n nìyẹn. ẹ ń jọ bẹ́ẹ̀ náà. ẹ kò lè náà kò ń ṣe gbogbo yẹn náà àjẹjẹ máa ṣe kápá ayọ̀lẹ̀ wa tètè lọ straight ẹ gbóró ni ó máa ná yín lówó. ẹ wo owó kékeré ni tówó. tó ń sọ owó kékeré ni mò ń sọ o n mò ń sọ ni ná yín tó two million naira o. any amount débìtì àti ṣe nǹkan tí mo fẹ́ máa fún yín lówó. olórí burúkú ni ẹ mo ṣáà ti sọ fún ẹ ó yẹ ká ti rebrand ara wa ó dẹ ní ẹ àti ṣéǹjì owó yẹn yàrá three million là ń gbà fún ewu tó bẹ́tẹ̀ three million náà ni máa sàn. ó báwo ló ti máa ń ṣe bí wèrè báyìí tí bá sọ ni pé lọ́sẹ̀ tá a fẹ́ mú yo àti yín owó sókè a fẹ́ sọ di three point five. mo ti gbàgbé. a sọ náà. ṣé three point five náà tó yẹ máa bá yẹn pàjọ ẹ̀ díẹ̀ máa fún yín five million. bí eh. bá ti ṣe nǹkan tí mo fẹ́ fún mi ṣé ká pa ẹyin náà ni. wèrè ni ẹni tọ́pẹ́ pọ́n báwo la ibẹ̀ rówó gbà. ara mi bù máa ṣọ ni. àmọ́ eh, ẹ̀kọ́ bù máa ṣọ eh, báwo la ibẹ̀ ká bẹ̀rẹ̀ ẹ nítorí tẹ́bà fẹ́ rògbò ẹ̀ka lè ọ̀pá sọ́nà tó jìn ní o bọ̀dọ̀ ẹgbẹ́ fẹ́ rògbò ẹ̀ ẹ̀yẹn kò fáwa ní píkṣọ àwòrán ẹ̀ pé ẹni kan fẹ́ parí tẹ́ ti fún wa ibi tó máa ń dé sí ibi tó ń jókòó sí ibi tó máa ń lọ ibi tó ti ń bọ̀ ẹ̀fẹ́ tó kulẹ̀. ẹ wo ẹ má wọrí màá máa gẹ̀ bàtí màá mú fọ́tò ẹ̀ wá àti owó yẹn. ó bẹ́tà ó bẹ́tà ọkọ yìí ti kú látàlẹ́ yìí lọ ẹ̀yin ò tí ì máa gbóòórùn kú. ṣé wọlé wá fẹ́ ni àbí check. Ah, ah wo gan. kí bá wo ẹ̀wọ̀n sí ẹ̀ máa lọ tó ẹ kó wá bá wa ní kíkú wọn lè yá. ẹ ò bá yẹ wà kò síkú tí yóò sí lọ́wọ́ wa ò ikú pọ̀ lẹ̀ ẹ tú sí tiyín ni bó ṣe wà yẹn a lè gún lọ́bẹ a lè gún báírò a lè gún screwdriver a lè ṣaláàkẹ́ a lè lugi mọ́ a lè yín lọ́rùn. ẹ máa sọ níbọn o níbọn yẹn le o máa sọ yẹn fún wọn o. the point and kill ní kú lọ́dọ̀ wa ẹ̀ náà sí rúkútẹ́ bẹ́ẹ̀ ni. ok kò sí problem màá mú dátà lẹ̀ wá pẹ̀lú owó yẹn. ẹ sori burúkú ọlọ́run ẹ jẹ́ ń fọ̀rọ̀ yín mutí ọlọ́wọ́. olórí burúkú lọkọ yín yẹn o ṣé máa má fi àjẹrú yín. Ah. ọkọ yìí ti kú. yé yé yé yé mo kú mo kú mo kú ilé kò dá ẹyin ni. Ah, oníkàdé. Yeah! Oh oníkàlẹ oníkàlẹ oníkàlẹ oníkàlẹ àjọ ọlọrin o àjọ ọlọrin oníkàlẹ àjọ ọlọrin ẹ bá wọ oníkàlẹ. ẹni ló máa ẹ̀ tó kú sẹ́gun ṣó yẹ ká kí bẹ̀lẹ́ ṣáá. No